ẹ kú dédé ìwòye èèyàn wa orúkọ tèmi ni akọgun Táíṣò Òyìnlá òun kí káàbọ̀ sórí ètò wa ètò yín àròjinlẹ̀ òwe Yorùbá àròjinlẹ̀ òwe ètò ni sọ wípé ọlá ẹlẹ́ṣin là ń wò ká tó máa dọ̀bálẹ̀ kí eṣin tí ẹni tó gun eṣin bá sọ̀kalẹ̀ eṣin ti di ẹranko à ń lo owó yìí fún àwọn tó bá ti wà nípò agbára rí tí wọ́n ti kúrò ṣùgbọ́n lásìkò tó wà nípò agbára wọn ò ṣe ipò yẹn dáadáa fún àpẹẹrẹ ọ̀gá agbófinró kan kó tó di pé ó débẹ̀ àwọn ọ̀gá ẹ̀ tó wà níbi iṣẹ́ àtàwọn ọ̀rẹ́ ẹ̀ ọlọ́run lọ́wọ́ tó fi dé ipò yìí òtún nígbà tó débẹ̀ tán ṣe ló sọ àwọn ọ̀gá ẹ̀ di ọ̀tá àwọn ọ̀rẹ́ ẹ̀ gan tí wọ́n jọ ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣe ló pa wọ́n tì àwọn ọ̀rẹ́ mi ìlú bẹ̀rẹ̀ sí bá ṣe bákan náà àwọn ọ̀gá olóṣèlú kó tó di pé ó dé orí ipò gbogbo àwọn tó dìbò fún un pàápàá àwọn baba salẹ baba salẹ àárín mi nínú ọjọ́ pé lẹ́yìn tó dé ipò tán sọ́lítà sọ pé wọ́n fẹ́ rí baba salẹ onílùú rárá ìgbéraga ló ń jẹ́ bẹ́ẹ̀ oríṣiríṣi àwọn baba fàmílì ti tutọ́ òun ló ń hù àní ṣe náà gbà pé ọgbọ́n orí àwọn ló gbé àwọn dé ipò yẹn wọ́n ti gbàgbé wípé aṣọ kò pẹ́yẹ tó pẹ̀lẹ́ ẹ̀ ní àtàmátàsí ọlọ́run ló fi ṣe àìmọye ẹni tó yìnbọn fún ẹyẹ tí ò rẹ̀ yẹ pa nítorí náà ẹ ká gbìyànjú láti máa ṣe dáadáa ẹ ká wo àwọn ọmọọṣẹ́ wọn àwọn ilé wa burú ju tàwọn ọ̀gá lọ tẹ bá lọ sí ibi iṣẹ́ agbófinró ẹ rí tí ọmọ èèyàn máa halẹ̀ mọ́ yín tálẹ̀ béèrè ìgbà ọlọ́lọ́ ní tẹ wá ìwé kò tó fún yín dà láì ṣe pé àpèjẹ yóò ná lẹ lọ sọ gbogbo tó dẹ̀ ń ṣe yìí torí bóyá kórè kẹlẹ̀ ṣọ́ kúdúrú kẹtọ́rọ̀ ga ẹ̀ òun ló mú ṣe gbogbo ìtí ó ń ṣe àbí òrí gbàgbọ́n níbi lẹ́rù aláàrù tó ní dájú fi ń pa lọ rẹ̀ kẹ́nikẹ́ni tó fún lẹ́rù ṣeré ẹ ká wọ ọmọọṣẹ́ olóṣèlú ẹni tó fi ìdírẹ́mi nínú ìbò abẹ́lé kánsílọ̀ táyà gbé wa wọ̀ pé jẹ́ ká fi sẹ́ẹ̀dọ̀ olóṣèlú kan kó lè máa lóúnjẹ jẹ gbàtọ́ yóò bẹ̀rẹ̀ tó ṣe ló sọ̀rọ̀ ẹ̀dùn mọ́gà yìí gbogbo àwọn tó bá wà ọ̀gá ẹ̀ lọ báyìí tọ́ọ̀bà ìtì pẹ̀lú ọ̀nà rébù kò tẹ̀lé dáhùn ló rà á wọ́n máa fi wọ́n ṣe akọni ẹgbẹ́ sọ ọ̀nà rébù ni kì í ṣe ọ̀nà ọ̀nà rí àbùkù ni ẹni tó fìdí rẹ́mi nínú ìbò abẹ́lé kánsílọ̀ tó wà pè é ní ọ̀nàrẹ́bù tọ́jà bá kó nǹkan fún kó lọ kó fún àwọn aráàlú ilé ẹ̀ ló máa kó lọ ìgbà míì ọ̀dọ̀ àwọn ilé ẹ̀ níta ló máa kó irú ẹ̀rù bẹ́ẹ̀ lọ táwọn ọmọ ẹgbẹ́ bá ń parí ọ̀gbẹ́rí kílé dé nǹkan tó yẹ kó kó fún wa lọ́wọ́ kó fẹ́ lòmíì alẹ́ tó máa ha lọ mọ́ ó lè lóun àyọ́ nípò ó lè lóun àyọ́ kó ní ọgbẹ́ abẹ́ ẹ̀rí ṣàgìdẹ́ ṣe bí ọ̀rá ègbùgbùn ṣe bí ẹran ẹni tó fi àkàrà jẹ kọ́ tó lóun gbá tá mi kẹ́nikẹ́ni tó ṣe bẹ̀ kí ni kò sọ nígbà tí sáà òṣèlú ìlú wa tán òun àtọ̀gá ẹ̀ tí wọ́n kúrò nípò ọ̀rẹ́ wa agbófinró náà tó fi náà fẹ́yìn tì kúrò níbi iṣẹ́ àwọn ọmọ iṣẹ́ abẹ́síkáwọ̀ yìí àwọn ìfẹ́ ká máa pọ́n wọn lé bí ti tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ìwé àsìkò yìí gangan la máa ń pàwé fún ọ wípé ọlá ẹlẹ́ṣin là ń wò kí a tó máa dọ̀bálẹ̀ fún ẹṣin tí a tó bu ẹṣin láti sọ̀kalẹ̀ ẹṣin ti di ẹranko nítorí náà ẹ̀yàn mi ipò kíkò tá wà ẹ̀ka màá ṣe jẹ́jẹ́ ó lè jẹ́ kó òṣèlú ó lè jẹ́ a lè jẹ́ ọ̀gá àgbà ní iléeṣẹ́ ìjọba ó lè jẹ́ báǹkì ó lè jẹ́ iṣẹ́ àdáni ẹ̀ka ṣe jẹ́jẹ́ torí pé ìgbà kan kò lólé ayé pọ̀ ọ̀la ẹlẹ́ṣin là ń wò kí a tó máa dọ̀bálẹ̀ kí ẹṣin tí a tó gun ẹṣin bá sọ̀kalẹ̀ ẹṣin di ẹranko àròjinlẹ̀ owó Yorùbá ni ẹ jẹ́ kọ́gbọ́n tí a bá ní tó ní ìbéèrè tàbí tẹ ní àmọ̀ràn fún wa lórí ètò yìí ẹ pè wá sí orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó wà lójú ìwòran yín tàbí tẹ àtẹ̀jíṣẹ́ sí ìsàlẹ̀ àwòrán yẹn ẹ ṣe púpọ̀ èmi náà ni o ọ̀ṣẹ́ ìjìdí arẹ́ ìrùn ọmọ ẹgbẹ́ ọkọ ọmọdélọ́gbọ̀n agogo èmi ọmọ ọba ọlá ẹni ló pé àṣà Yorùbá owó Yorùbá kò gbọ́dọ̀ parun lágbára Ọlọ́run a ó tún parí lọ́sẹ̀ tó ń bọ̀ ó dàbọ̀.